forí ara wa láti ìjọba global dahiratu dhikrullah lillah wallahu yasimuka minan nas àti fún gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn lọ́kùnrin àti lóbìnrin ká ká bẹ ọlọ́run ká fi súúrà tó lápọ́nlé jù súúrà tó yàásín ká fi bẹ ọlọ́run gbogbo òkè ṣòro ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run wọlá ti tóbi ọlọ́run ọlọ́run bá sọ di pẹ̀tẹ́lẹ̀ ọlọ́run wọlá títóbi ìwọ ọlọ́run ọba Ramadan tí ó ti wọlé tọ̀ wá yìí ọlọ́run má jẹ́ ká gba àwẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n má jẹ́ ká gba àwẹ̀ Ramadan nínú kómà má jẹ́ ká gba àwẹ̀ Ramadan nínú hospital má jẹ́ ká gba àwẹ̀ Ramadan nínú sàárè wọlá títóbi ìwọ ọlọ́run àfi àsìkò àfi bẹ́ẹ̀ àfi súrọ́tù yàá sí àfi bẹ ìwọ ọlọ́run torí ọ̀rọ̀ ìwọ ọlọ́run ni súrà ẹni ọlọ́run ìwọ ló ní súrà náà a fi àsìkò yìí a fi bẹ ìwọ ọlọ́run gbogbo mufẹ́mufẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run bá wa fẹ́ múkọmúkọ wa ọlọ́run bá wa kọ́ oore ilé ayé àti àlìkíyámà ọlọ́run ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́run já rí bá ti ṣe já rọ́nà gbégbà má dà wá láàmú àkóbá àdábá ọlọ́run má fi sùn àdánwò fẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo abiyamọ pátápátá ọlọ́run ò ní já fojú sunkún ọmọ a ní fojú sunkún ọkọ a ní fojú sunkún aya a ní fojú sunkún ara wa gbogbo nǹkan tá a wá ń tọrọ níwájú ọlọ́run látọjọ́ ìtọ́lẹ́yìn ó kù díẹ̀ káàtó tọ́lọ́run ò tí ì fi lé wa lọ́wọ́ ọlọ́run awọ́lá ní oṣù rọ̀mọ́dán yìí gbogbo nǹkan tó ní kálukú ń tọrọ ọlọ́run àfi lé wa lọ́wọ́ gbogbo nǹkan tá a wá fẹ́ ọlọ́run ọba wọ́lá ní oṣù rọ̀mọ́dán yìí wá gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa wá fi lé wa lọ́wọ́ ààwẹ̀ náà jẹ́ ká rí gbà jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà tá a bá gba àwẹ̀ náà káwá máwọn tó máa gba àwẹ̀ náà torí kì í ṣe gbogbo ẹ̀dá tí ó ń wo àwẹ̀ náà lọ́wọ́ kan báyìí ló máa gba àwẹ̀ náà kọ́lọ̀ ń wọlá títóbi ẹ̀ kó wọlá àánú ẹ̀ kó káwá máwọn tí ó máa ka gba àwẹ̀ Ramadan tá à ń wò lọ́wọ́ kan tó ti wọlé tán tó kọjọ́ mẹ́wàá yìí òun ló bí tí ìjọba Global Dahiratu Dhikrlahi Islamic Organization fi ní ká ṣe àdúrà ráńpẹ́ náà kó tó wá di pé next week a máa yanjú àwọn ètò kù náà ní masjid ẹ ti understand ká bẹ lọ́hún ká máa bẹ lọ́hún ká máa bẹ lọ́hún kọ́lọ́hún jẹ́ kí àwẹ̀ náà kó bá wa láyé kó bá wa láàyè kó bá wa láàyè wa àwọn tá a mọ̀ àtàwọn tá a mọ̀ láwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ká má rí wàhálà ká má rí mùsíbà lórí ọkọ lórí aya lórí ọmọ jíjẹ mímu wa kó máa jẹ́ ìrọ̀rùn nǹkan tá a fi gba àwẹ̀ náà kọ́lọ́ má fi wọ́n ẹnì kọ̀ọ̀kan wa àfàsìkò ibẹ̀ ọlọ́run ọlọ́run ọba ò máa wá dà ọ́ ọlọ́run ọba ò dẹ̀ kí ń ṣọba eléré ẹ jẹ́ ká bẹ ọlọ́run ẹ jẹ́ ká bẹ ọlọ́run àfààní fàkọ́dínú sì já ti àkìfánuwù wàhùwà láyé ẹ̀dìrì wọ́n dẹ̀ ti wọn aṣọ ìsìnkú ẹ̀ sílẹ̀ wàhùwà láyé ẹ̀dìrì kò dẹ̀ mà bẹ́ẹ̀ ni ọlọ́run má kàwá máa wọn tẹ́ pé ó máa lọ gbàwẹ̀ nínú sàárè ọlọ́run má kà wá mọ́ àwọn tó máa gba àwẹ̀ ní barzal ní onfinward kà wá mọ́ àwọn tó máa gba àwẹ̀ nínú ayé yìí táwẹ̀ wá sì jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ìwọ ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ǹkọ̀ ẹ̀ṣẹ̀ gbangba gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ tá a dá ọlọ́run yá fi wa forí ẹ̀ṣẹ̀ wa jì wá ẹ̀ṣẹ̀ kì í mádùá gbà ẹ jẹ́ ká jẹ́ kí istik faru pọ̀ ká máa bẹ lọ́hùn kó síjú àánú ẹ̀ wá tóra ní ọba mi àyàfi ọlọ́run ọba ọlọ́run ọba dẹ̀ ní ó ti ní pé kí ni o òun ò fẹ́ ẹni tó ń fi tọ́ fọ̀gbẹ́ ó ní wàmọ́ umiru ilẹ̀ abudulẹ̀ mukulisina laudina unafa ẹ sìn mí pẹ̀lú òótọ́ ẹ má tanra yín kẹlẹ́ <laughs> ń sìn mí ẹ sìn mí pẹ̀lú mímọ́ èmi náà màá wá ṣe kí ni mo máa ń dá wá ìzáza alaka ìbáàdì ànífà ẹnìkọrí ibú jíbùdẹ wà tàdáì tẹrù mi bá pè mí mo wà pẹ̀lú ẹ̀ wà àsírù qawlakum àwíjàrú bí iná alimu bí sáti sudur ọlọ́run mọ nǹkan tó ń bẹ ní gbáyà oníkálukú ọlọ́run wọlá títóbi ìwọ ọlọ́run gbogbo nǹkan tó ń bẹ nígbàyà ẹnìkọ̀ọ̀kan wa lórí Ramadan tí ó ti kanlẹ̀kùn wá bá wa yìí ọlọ́run ọba wá bá wa bíyà ẹ̀ wá síjú àánú ẹ̀ wò wá járí bá ti ṣe járọ̀nà gbégbà má jà á rí wàhálà o má jà á rí dààmú nǹkan tá a fi gba àwẹ̀ náà má fi wọ́n wa àwa tá a fẹ́ ṣètọrẹ àánú fáwọn aláìní járí tọrẹ àánú ṣe torí oṣù tá a wà yìí oṣù oṣù oṣù àwẹ̀ yìí ká gba àwẹ̀ ká dẹ̀ ṣe kí ni ká dẹ̀ ṣètọrẹ àánú àwẹ̀ àti tọrẹ àánú jọjọ máa ń rìn papọ̀ ni tọrọ lọ́hùn ò kì í sábà kọ nǹkan méjèèjì yẹn ẹni tó bá ń gba àwẹ̀ tó tún wá ń ṣètọrẹ àánú tó fi ń tì í ọlọ́run ní ojú ẹ̀ máa ń tì mí má dẹ̀ gbàgbé anabiwa muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ti jẹ́ kó yé wa pé kí ni gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣàánú àwọn aláìní tó ń ṣàánú àwọn ọmọ òrukàn báyìí lòun àti ẹṣin jọjọ máa wà nínú ọgbà àlìjánà so àwẹ̀ wa ẹ jẹ́ ká gbà pẹ̀lú mímọ́ kọ́lọ́n wa fún wa lárísìkí lọ́pọ̀lọpọ̀ ká lè ṣe kí ni o ká lè ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe as ìbáàdà síwájú ọlọ́run ká lè sọmí ti àwẹ̀ wa fọ́lọ́run ní total submission ọlọ́run ló ń rọ̀yàn lọ́rọ̀ ọlọ́run ló ń kẹ́yàn ọlọ́run ló ń ṣàánú èèyàn kọ́lọ́run ṣàánú èmi àti yín kó má jẹ́ àrí wàhálà kó má jẹ́ ká gba àwẹ̀ nínú ìdùbúlẹ̀ àìsàn gbogbo mùsùlùmí tó ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run wọlá báwẹ̀ náà ti ṣe wọlé ọlọ́run mú wọn lára dá káwọn náà lè participate nínú àwẹ̀ yìí gbogbo àwa tó yọ̀dọ̀ pé alálàáfíà ọlọ́run má gbà láfíà ara wa já lè gbàwẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú àrísìkí má jẹ́ ká tọrọ jẹ má jẹ́ káwọn ọmọ wa tọrọ jẹ gba àwẹ̀ má jẹ́ kí ìyá wa tọrọ jẹ gba àwẹ̀ má jẹ́ káwa náà tọrọ jẹ gba àwẹ̀ àwọn ìyàwó wa àwọn ìyàwó wa má jẹ́ kí wọ́n tọrọ jẹ gba àwẹ̀ gbogbo àwọn èèyàn wa tá a bá mọ̀ ọlọ́mọ yẹn kí gbogbo mọ̀lẹ́bí wa nínú ọ̀rẹ́ ni nínú fámìlì ni má jẹ́ kí wọ́n tọrọ jẹ gba àwẹ̀ àwọn tó dẹ̀kù díẹ̀ káàtó fún ọlọ́run bùn wọn lárísìkí náà ká lè náwó sí wọn torí pé kí ni o ìkọ̀ọ̀kan náà ni wá olówó olówó orí jẹ orí jẹ tó bá ti jẹ́ mùsùlùmí tó ti jẹ́ pẹ̀sìn tó gbé síwájú ẹ̀sìn Islam ni ọmọ ìyá wa ló jẹ́ o ẹ jẹ́ ká máa ríra bí ọmọ ìyá wa tó bá rọmọ ìyá ẹ̀ tí ò rẹ́wù wọ̀ fún lẹ́wù tó bá rọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn tí ò róúnjẹ jẹ fún lóúnjẹ tó bá lágbára tó bá rọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn tí ò rówó fún lówó tó bá lágbára ọlọ́run àwọn lásúrà tó yà á sin táyà fi bẹ ọlọ́run láàárọ̀ yìí ọlọ́run gbogbo mo fẹ́ mo fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run bá wa fẹ́ o a fi títóbi ìwọ ọlọ́run a fi bẹ ìwọ ọlọ́run a fi alukurihan tó jẹ́ ọ̀rọ̀ ìwọ ọlọ́run a fi bẹ ìwọ ọlọ́run a fi gbogbo àwọn màláìkà tó dá tí abdullahi jubril tó jẹ́ olórí wọn a fi bẹ ìwọ ọlọ́run a fi gbogbo àwọn ànábì one hundred and twenty four thousand tí wọ́n tún jù bẹ́ẹ̀ lọ a fi bẹ ìwọ ọlọ́run àwọn ànábì a fi wọ́n bẹ ọlọ́run a fi orúkọ ìwọ ọlọ́run a fi bẹ ìwọ ọlọ́run gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà gbogbo nǹkan tó ń jòkè ìṣòro wa wá bá a sọ di pẹ̀tẹ́lẹ̀ wá síjú àánú ẹ̀ wò wá o já gbàwẹ̀ yìí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú má jẹ́ ká gba àwẹ̀ yìí nínú ìnira má jẹ́ ká gba àwẹ̀ yìí lórí pé à ń kọ́wọ́ lórí à ń fẹsẹ̀ janlẹ̀ ọlọ́run wá síjú àánú ẹ̀ wò wá o àwa tá à ń ṣe àdúrà Eh, ọlọ́run gba àdúrà wa o járí jẹ járí mu járí ná járí lò àpadà sí aburú ó kéré ó tóbi ọlọ́run má fi ṣàdánwò fún wa àpadà sí aburú ọlọ́run má fi ṣe má fi kàn wá o àpadà sí aburú má fi kàn ẹnìkọ̀ọ̀kan wá ọlá títóbi ìwọ ọlọ́run ọlọ́run ṣíjú àánú ẹ̀ wò wá o má yẹ ká jẹ ogun gbẹ̀yìn ẹran má ká wà kísà kẹ́yìn aṣọ má ká sun búkà kẹ́yìn ilé ọlọ́run àlùmọ̀dá yìí nìkẹ́sí rẹ́tàn ilé tó tóbi wá kọfẹ́ nìkọ̀ọ̀kan wá gbogbo nǹkan tó ń jẹ́ àrísìkí tó jẹ́ pé oníkálukú ń fẹ́ ọlọ́run wá fún oníkálukú gbogbo nǹkan tá a fẹ́ ọlọ́run má fún wa o wọ́n la ti tóbi ìwọ ọlọ́run wá ṣàánú wa ọlọ́run wá gbàdúrà wa ìwọ ọlọ́run a fi títóbi ìwọ ọlọ́run a fi bẹ ìwọ ọlọ́run a fi àlàárà sí ìwọ ọlọ́run a fi bẹ ìwọ ọlọ́run a fi kùrì sí ìwọ ọlọ́run a fi bẹ ìwọ ọlọ́run gbogbo ẹni tó ń wọlé bá wa lórí àdúrà yìí ẹ máa ṣe àmì ká sì máa fọkàn tọrọ nǹkan tá a bá fẹ́ tó bá nífẹ̀ẹ́ tó bá láwọn olólùfẹ́ ẹ lè ṣe àìsí wọn tó bá wù yín ọlọ́run á gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wá o àdúrà ló ń gba agbára kọ́ o àdúrà ló ń gba agbára kọ́ o àdúrà ló ń gba agbára kọ́ ẹ̀ṣẹ̀ ni kì í wá má dùn àgbà ọlọ́run ọba forí ẹ̀ṣẹ̀ wa jì wá yááfì wa ọlọ́run ṣàánú wa ọlọ́run tó bá fọ̀gífù wa tó bá foríjì wa ọlọ́run kò kúkú sí kò tún rùn kankan lára ẹ foríjì wa ọlọ́run ṣàánú wa ìwọ ọlọ́run wákà wá máwọn tó máa ṣe dáadáa ọlá bismillahir gbogbo etí tó máa gbọ́ tó ń wò wá báyìí gbogbo ojú tó ń wo fídíò yìí báyìí tí wọ́n dẹ̀ ń ṣàmì àdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n wò ọlọ́run á gba àdúrà yín gbogbo ojú tó tún padà wo fídíò yìí ọlọ́run á gba àdúrà wọn gbogbo ojú tí gbogbo ibi tí fídíò yìí máa dé gbogbo ẹni tó bá wò lásán ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wá síjú àánú ẹ̀ wò wá járí bá ti ṣe járọ́nà gbégbà májà fojú sunkún ọmọ máìka wọ mọ́tò ẹlẹ́jẹ̀ máìka rí wàhálà gbogbo ẹni tó ń bẹ lóyìnbó tó ń wá pàmìtì ọlọ́run fún yín ní pàmìtì ìdùnnú gbogbo ẹni tó fẹ́ lọ lóyìnbó tó ń wá físà ọlọ́run fún yín ní físà àlùbáríkà ọlọ́run ti tóbi ọlọ́run gbogbo àtàwọn la ń gbé nílùú òyìnbó ọlọ́run ajá kérò oko wálé ọlọ́run ní jẹ́ kán fòkú wa ránṣẹ́ sílé àní rí wàhálà àní rí mùsíbà gbogbo aboyún ayé pátápátá ọlọ́run ayé kẹsàn-án láyọ̀ àtàláfíà gbogbo bímọbímọ tó ti bímọ sílẹ̀ ọlá àjẹká jèrè àwọn ọmọ wa ọlá ti tóbi ọlọ́run ọlá nínú oṣù Ramadan tí ó ti wọlé tọ̀ wá wá ta ti ń bẹ́nu ẹ̀ ọ̀rẹ́ dì báyìí ọlọ́run wá dùn gbogbo wa nínú gbogbo ẹni tó ń bẹ lọ́wọ́ ìbànújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run wá sọ ìbànújẹ́ náà dìdùnnú gbogbo ẹni tó ń dunnú lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ìdùnnú náà má fi gbẹ́yẹ kí ìbànújẹ́ wọnú ẹ̀ láéláé wọlá ti tóbi ọlọ́run wọlá bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin rahmani rahim maliki yaumijin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 ọlọ́run wo labára náà ṣe ṣe ọlọ́run kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wá o kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wá o kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wá o gbogbo nǹkan tẹ bá ń tọrọ ẹ tọrọ lórí súra ọlọ́run lórí ọ̀rọ̀ ọlọ́run ta fẹ́ kà fún wa yìí ọlọ́run á bí àbùkátà ẹnìkọ̀ọ̀kan wa tó bá ti nígbàgbọ́ tó bá ti ní faith ẹ ti understand ọlọ́run ní eh, wàmínà zilu mina al-Qur'an ma huwa shifahun wàrà mọ́tò lil mu'minin eh, al-Qur'ani kíkà òun ọlọ́run fún àwọn onígbàgbọ́ òdodo àdúà kò sí nǹkan tá a lè fàdúà wé o ẹ má yẹ ká fàdúà ṣeré ẹ jẹ́ ká máa gbàdúà bórí ibi tí wọ́n ti ń gbàdúà yà síbẹ̀ kó sáámi àdúà ló ń gba agbára kọ́ àdúrà dẹ̀ ju gbogbo nǹkan lọ bí èpè ṣe lágbára tá a kì í fífẹ́ fèpè ṣeré bẹ́ẹ̀ náà ní ká má fàdúrà ṣeré o bí èpè ṣe máa ń sáré jà bẹ́ẹ̀ náà làdúrà náà ṣe sáré ń jà ẹ jẹ́ ká múra sádùá ká dẹ̀ múra ṣiṣẹ́ dáadáa àdúrà wa gbà o ọlá títóbi ọlọ́lá bismillahir rahmanir rahim alhamdulillahi alamin arrahmanir مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم يا سيون والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزل هذه السورة الرحيم تنزل قوم ونصر وهم غافلون لقد يقول يقول الأكثر فلا يؤمنون إنا جعلنا في أناك أقل لفيل مكما هنا وجعلنا من بين أيديهم سدان ألفين سدبا كشنا فلا يقصرون وصوانا عليهم يا سلطان لم تسرون لا يؤمنون إنما تسرون تبل سكر ما نبلغ بي وبصرون بمغفرة أجر كريم إننا نحن إن موتا ونكتم قدم وصرا وكل شيء سينا في إمام مبين واضرب لهم حصل أصحاب لقد أتس من سالون إذا ظن إليه اثنين فكسابوا وبزاسنا بثالث فقالوا إنا إليكم يسالون قالوا ما أنتم إلا البشر ومسلون وما أنزل على من شيء أنتم لا تكسبون قالوا ربنا يعلم إنا إليكم لا مسالون أمنا علينا بلغ مبين قالوا إن تنتهينا أبنكم لم تنتهوا لا نجمنكم ولا يمسنكم نزبالهم قالوا طيركم أنكم سكرتم لا تكم مسرفون وجاء من يعكس المدينة رجل يشاق لقومه تابعوا لمرسالين تابعوا ما ليس لكم صدرا من دونها كانوا بدور لا تقدرون شوية شيئا ولا يوكسون إني سلام دلال مبين إني آمنت بربكم واسمعون كلا ذي لجانا ذكرتكم يعلمون بفعل ربي وجعلني من المكرمين ومن أنزلنا لكم من بعد من جود من السماء وما كنا مرسلين إن كانت إلى صية وإردا فإذا عامدون يسرة على البعد ما يأتي من رسول الله كانوا بيستسيون ألم يروا كما لكنا قبلهم من القرون لا يرجعون لا يرجعون وهي كل لمن جميع الأرضين مدعون وآيات لهم العبد المتطين ورجنا من فمن يأكلون وجعلنا في جنة من نهر وأنا بفجنها من العيون ليأكل من زمان يوم لا تيوادهم ولا يشكرون سبحان الذي زرق خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم مما لا يعلمون وآياتنا ملائل الناس لهم من النار وإذا مسلمون وشمس تجري مستقر إلى سلك تقدير عزيز العليم والكمر قدرنا منازلها تدك الجن قدم له الشمس وبقيل رقم النار وكله في فلك وآيات الله على من ناصر يأتهم في فلك مشي يهتدون وأهلكنا لهم بمثل ما يركبون وإن أشاء نغرقهم فلا أنزل لهم ولأنقذنا رحمة منا ومتى إلى حين وإذا قيل لهم تكن من بين أيديكم ومن فاكم لكم تريامون وما تأتيهم من آيات من آيات ربي إلا كان نمردين وإذا قيل لهم أنفقوا مما الله قال الذين كفروا والذين آمنوا أن ولا يشاء الله حتى أما إن أعطوا إلى بضلال مبين ويقولون متى سلوات إن كنتم صادقين من ينصر الأصية وإذ تدعسون ويسمنا فلا يستطيعون نزية ولا عليه يرجعون ونفيع في سور فايسا من الأجداس لروا ينسلون قالوا يا ويلنا من بشر من مرقدنا هذا مودر من وزرق المرسالون إن كانت الأصية وإذا فايسا حامدون فايسا من جبهم لدينا مدرون فلا يعمل تظلم نفس شيئا ولا تجزى نعمة تعملون إن عذاب الجنة رياما في جكل فاكئون وأزواجهم في ظلال على الريك مذاكين لهم فيها ذاكات ولا أم يدعون سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم وامتاز لي ما يعلم جرمني على ما ديلكم يا بني آدم لا تبلوا الشيطان إن لك مبين وإن عبدوني هذا صراط مستقيم ولقد أدلى منكم جبيلا كثيرا ولا تكونوا تقيدون هذه الجنة التي كنتم توعدون إسلا وليا يكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشعر رجلهم كان يكسبون ولو نشاء لطمسنا على عيونهم فالتفقوا صراط بني يبصرون ولو نشاء لمسنا على ممكنة فما استطعم لي ولا يرجعون ومن من نقص في ذلك فلا يأكلون ومن لم نشير وما ينبغي له أن يذكر القرآن مبين لينذر من كان أيا ويقول كل الكافرين أولم يروا أن أهلكنا لهم من مملئته أيدينا فلم يكن وإذا لدنا لهم فمن يقوم ومن يأكلون ولهم في أمر في وما لا يشكرون أتكذوا من دون الله آلهة ولا يسرون لا يستطيعون نصرا ولا يجدون مدارون فلا يسرك قولوا إننا لما يسرون ما يولون لما يرى الإنسان لكن أمن تفت بزاز مبين ورب لنا مثلا ونسي لك وقول من يولي سوى ربي يولي إليس يشاء ولا مناتي وهو بكلاك العليم هل ليس جل لكم من هسجل دورنا يرى فإذا أنتم تكدون وليس ليس لك السماوات والأرض بقدر على يعلق مشلهم بل لا وهو على كل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون وبيعك بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس الواقعة يا كاسبة في تطرى فيها إذا رجت الله إذا رجع أبسط الجبال بأسا وكان تمام بأسا كنا ساقا ثلاثة فأسأل لمن ما أسأل لمن وأسأل من شاما ما أسأل من شاما وأسبقون سابقون أولئك المقربون في جنة النعيم صلاة من الأولين وقليل من الآخرين على سرور مدنة متكئين عليها متقبلين يعطف عليه ولد الملادون بأكواب وبرك وكسم مين لا يصدعون ولا يصفون وفاكهة مما يتيارون ولا مطيرين مما يشتهون وأرنين كم شاري لولو المكنين كسام كانوا يعملون يعملون لا يسمعون ولا قل تعظيم إلا كلا سلاما سلاما وصاب يمين ما صاب يمين في صدور ما ممدود وظلم ممدود وظلم ممدود وما مشكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفروش مرفوعا إن أنشأنا إن شاء وجلنا وجعلنا بقرا ربنا ترابا لا أصحاب الشمال ما أصحاب الشمال في السماء وامين وسلم يمم لا بد ولا كريمين وكان قبل ذلك مترافين وكانوا ينصرون على ايش لازم وكانوا يقولون إذا ميتنا نطرب ويسمى أن المباشون أو حاباؤنا الأولين قل إن الأولين الأولين والآخرين لمجمعون إلى ميقات يوم المعلوم ثم إنكم أيها الدولون نكسبين لكلنا من شجر من زقوم وملئون من البطون وشربنا عليه من الأمين وشربنا جرب لهذا يوم الدين نحن ألقناكم ولا تدركونا أفرأيتم ما تمنون هذا ذلك من ذلكنا نحن قدينا بينكم الموتى ونحن مسبقين لا نبدل مزالكم وسياكم فيما لا تعلمون ونسيكم فيما لا تعلمون أفرأيتم ترشون أن تسرون من سالين ولا نشاء ولا جاليناه وتم فضلت بكون المكرمنا بل إنهم اليومون أفراد ما يستجربونها أنتم أزلتم من الموسين من الموسلون لا نشاء ولا جاليناه ججب لا تشكرون أفرادنا لا تترون أنتم شئتم من الموشون نحن جنات تذكرتها مدى للموكيوين فسبح باسم ربك العظيم ولقد ما كي النجوم وإن لقسم لا تعلمون العظيم ولا قرآن كريم في كتاب المكنون لا يمسوا إلى المتعارون تنزل من رب العالمين باز العزيز مدينون وتجعلون من قد تكاسبون فلا لا يسب لك لكم وقد والناس تنصرون وأنا أقرب إليكم ولكن لا تبصرون فلا لا إن كنتم غير مدينون ترجعون يكون صادقين فأما إن كان لكم ربنا فراه ورا وجنة النعيم وأما إن كان من أصحاب اليمين وسلام لك من أصحاب اليمين وأما إن كان من كاسب الدولين فنصل من يمين وتسليات سكرات الجحيم إن آز لو ولا أقول يكيني وسبي باسم ربك العظيم وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة داعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بسم الله الرحمن الرحيم بريء السماوات والحد وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون إن مثل عباد الله كمثل آدم خلق من تراب قال كن فيكون قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يهلك ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون هو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول له كن فيكون من كان له أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإنما قولنا لشيء إذا أردناه يقول له كن فيكون يكون هو الذي يحيي ويميت إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون وبأكي ربنا سلمنا أنفسنا متكفر لنا وضر أمنا لا نكوننا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اكشف عنا العذاب إنهم مؤمنون ربنا إنك جامع الناس ليوم لا ريب فينا لا لا يكلف الميعاد اللهم ربنا آتنا في الدنيا آزنة وفي الآخرة آزنة وقنا عذاب النار اللهم ربنا آتنا في الدنيا آزنة وفي الآخرة آزنة وقنا عذاب النار اللهم ربنا آتنا في الدنيا آزنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا آتينا في دنيا آسنة وفي الآخرة آسنة وقنا عذاب النار وبيك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين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 أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا الملك ولا الحمد يجي ويميت وهو على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين يلون يا شريري آمين يا الله آمين يا الله في fi في yẹn fi ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá مع السلامة وإلى اللقاء